kókó tó ṣẹlẹ̀ they know how much mo ye try tonu family yìí àwọn family yẹn mú ọ̀ṣẹ́gun àdàbí ló kù àdàbí tó ẹ pé nǹkan tí gbàtẹ́ fi separate tó ẹ pé kò ṣe wọn ló fà ló kù àdàbí ló kù because àwọn lè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 Please, I think this is this. I think it's time for me to address this issue between me and Segun Ogungbe because I'm tired. The bully is too much. Kini ni mo ṣe fún yín gangan? Kí ni mo ra ń Ha! You guys should stop bullying me. Kini ni mo ṣe gangan? Do you guys even know what what I what I went through when when when I'm with him? You don't even know what I went through when I'm with Segun Ogungbe. You guys should stop bullying me. I'm so tired. The bullying is too much. The pressure is real. You guys should leave me alone. Ẹ John, I just can't n ṣe yá àwọn ọmọ mi kalẹ̀. Kí ni mo ṣe fún yín gangan náà? Everywhere kí n má ti comment orí post àwọn colleague mi báyìí. Ẹ má bẹ̀rẹ̀ sí ló máa bully mi bẹ́ẹ̀ ni kí ni mo ra ń gba yín wáyìí ṣé mo kọ́ tí Ṣẹ́gun Ògúngbè ṣe fún mi ni ṣé mo kọ́ tó fojú mi rí ni obìnrin wọn ló gbàdúrà pé ibi tó ń bímọ sí kókó òkúrò ń bẹ just like that without achieving anything why you guys should stop all this thing ẹ jọ torí Ọlọ́run. yes o mama esoje is here again for you fún ẹ̀yin tẹ́ máa ń like láti wọ etí karat gold but ẹ fẹ́ nt bank account yín yes o mama Soja is here for you eléyìí gangan náà ń pè ní all eyes on me ọmọjọmọ lọ ọmọnàmọ pa eléyìí náà ń pè ní lost focus ṣé eléyìí tó wà lọ́wọ́ mi confam láti ìtàló ló ti wá ṣé lọ́rùn mi bó ṣe ń kọrin eléyìí gangan náà ń pè ní All loud tí máa gbọ́ all loud bàjẹ́ yes all loud ẹ̀wẹ̀ tí mi sẹ́ẹ̀tì mi kò wọ́n ẹ̀ nídìí láti empty bank account yín kó tó di pé ẹ wọ eighty karat Italian gold ẹ wo ẹ wò mí ọmọjọmọ lọlélẹ eléyìí náà ń pè ní all eyes on me ẹ contact mama soj for your italian gold ẹ wo ẹ wo etí mi bó ṣe ń kọrin eléyìí gangan náà ń pè ní etí ń kọrin ọrùn kọrin ẹ wo eléyìí loud ẹ wo now ẹ wo nǹkan now ẹ nídìí láti empty bank account yín kó tó di pé kí ni ẹ ní italian gold ẹ wọ̀n ẹni tó bá ṣiṣẹ́ ó di dandan kó dán irú eléyìí ló fìtì àwọn ẹni tó jẹ́ wípé wọ́n ṣiṣẹ́ kárakára wọ́n dẹ̀ fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ dọ̀bọ̀ wọn ò fẹ́ empty bank account wọn so i contact mama soj for your word for your italian gold atunta nine two five italian gold gbogbo ẹ̀ la ní ẹ wò kì í ṣe lẹ́yìn nìkan oríṣiríṣi la ní. ẹ jọ torí ọlọ́run the last time tí mo ṣe fẹ́ náà bẹ̀rẹ̀ àmọ́ sí mi bí ṣe bẹ̀rẹ̀ sí ní búlì mi náà nìyẹn kò sí kò tẹ̀sán tán for all three good days mo fọ àwọn tí mo fi ké tí mo gẹ̀ tara mi for that good three days i'm not with myself at all. mo later land hospital ni i'm taking injection why you guys should leave me alone let me live my life. ẹ jọ̀ọ́ ṣé ọkùnrin tí ò bá respect yín kò sọkùnrin tí ó kì í ṣèranù náà kò sí ọkùnrin tí ó kì í ṣèranù kò sọkùnrin tó pé yẹ mi ò ní kó má ṣòṣù tó bá fẹ́ ṣe náà but ó tẹ́ ò pọ̀ dáàkiri lẹ́fìwẹ̀ tó lè tó tìlọ́ lọ́ọ́ ṣèranù not inside my house why ṣọkùnrin tí òun rán mi tó wò pókè òun lè ṣe ẹni tó wù òun lè ṣe nǹkan ìdọ̀tí òun respect mi òun lè ṣe kan tó wù nínú ilé mi ṣé òun lè fẹ́ kí n jókòó tí mo dẹ̀ wù because mo lè nígbà tí mo dẹ̀ ti mu táṣírí rẹ̀ ti tú tí mo ti mu you know and, I think okay ó try láti bẹ̀ mí dára yes he begged me but mi ò lè cope because báwo ni mo máa lo true love sí ẹ tó wá wà òkòkè kó máa lo nǹkan burúkú sí mi kó máa bí ìgbà téèyàn ń lékun síyàn tóun wá ń léjò sí mi you know àjọ wà ń nulẹ̀ wọ́n máa ṣe àwọn nǹkan ìdọ̀tí tí ó respect ìyàwó ẹ̀ mo ní kó má ṣe rànà why inside my inside my house. this is too much for me to handle you guys should leave me alone. ẹ̀yin tẹ́ bá ti gbàdúrà pé nǹkan tí mo face lọ́dọ̀ Ṣẹ́gun Ògúngbè àwọn ọmọ yẹn á fèsì ẹ̀ ìfọ̀rọ̀ ayé tẹ́ jẹ́ obìnrin tẹ́ ń bú lèmi jù yẹn ẹ máa fèsì ẹ̀ pẹ̀lú ọkùnrin tẹ́ bá yín lágbára Ọlọ́run kí ló dé kí ni mo ṣe mú ẹyin sọ last time yẹn pé MC Olúọmọ ló ṣe party fún mi ẹ ẹ ti know nothing about my party wọn ò fún mi ní one thousand not until alẹ́ ọjọ́ party mi tí wọ́n dé Òṣogbo alẹ́ party mi kò látọ́ dé Òṣogbo lèmi àti àwọn committee mi lájọ lọ bá wọn náà ṣe fún mi lówó tó fún mi. kí ló ṣẹlẹ̀ gógó náà depression is real you guys don't kill me ẹ jọ̀ọ́ ẹ má pa mí fáwọn ọmọ mi kí ni mo ṣe fún yín. do you even know what I went through when I'm with him? ṣé ẹ mọ nǹkan tójú mi rí ni ẹ̀dẹ̀jọ́ torí ọlọ́run. last time tí jesus baba gbé mi after my mom final burial. I even message Jesus ọba mo lọ sí díẹ̀ mo lọ my message pé Jesus ọba want to to bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ just just come to me why you say nìkan tẹ́ ẹ̀ mọ̀ why and olórí burúkú Bukky Jesse náà bó ṣe lọ sọ orí burúkú nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún mi tó ń bú mi nǹkan tó mọ̀ tó mọ̀ ẹni tó ṣẹlẹ̀ nínú family yẹn you don't know anything ah obìnrin dẹ̀ ni wọ́n náà Bukky people keep saying I should don't talk about so koko kin dákẹ́ kin dákẹ́ ṣé mo dẹ̀ máa dákẹ́ mo para mi sínú ilé ni why all this you guys should leave me alone ẹ jẹ́ kí n ṣe yá àwọn ọmọ mi náà. ṣọkùnrin care for me, ẹ̀ fún respect me. lẹ́fẹ̀ẹ́ kí n jókòó tì. ìgbà tí mo ti rí everything tó ń ṣẹlẹ̀ mo rí bókè good nǹkan tó ń ṣe lélẹ̀ inú ilé mi ó lè lọ ṣe why in my house ó tún wá ṣe mí lébi mi ò lè ṣe mi ò lè bẹ́ẹ̀ kóòpù mọ́ ṣé ẹ̀ṣẹ̀ wà nù yẹn ni ẹ jọ ẹ sọ fún mi torí ọlọ́run ṣé kí n máa pretend kí n pé bẹ́ẹ̀ mo love ẹ kí n má love ẹ mọ́ ni kí n máa bá fi fake love lèmi ò lè ṣe mi mo bó ṣe ń pretend àwọn obìnrin tó pọ̀ máa ń ṣe tó máa pretend tó máa pa ọkọ wọn dànù mi ò lè ṣe because mo ò ní kó má ṣe ṣìnà mo ò ní kó má ní girlfriend is not concerned kò kàn kò sí kò tó kan ayé mi pẹ̀lú yẹn. mo wá inú ilé mi ṣé àwọn tó ń ṣe àwọn ọmọlọ́mọ tó ń bá sùn lé mi yẹn àwọn ọmọlọ́mọ tó ń mú tó ń múlẹ̀ sùn lé mi yẹn ṣé kó pa mí dànù ni àbí kó pa àwọn ọmọ mi dànù. kí ni mo fi wá jẹ̀bi ẹ̀yin obìnrin lè dẹ̀ ń ṣerú nǹkan ètò ẹ̀yin obìnrin kókókókó lẹ́ ń búlì obìnrin ẹgbẹ́ yín jù why here dey stop ẹ̀ now this is not good enough you guys should stop all this stop bullying me enjoy now why all this. kí ló dé gógó náà mo ti ní mo fẹ́ sọ̀rọ̀ but this is time for me to come out and say something. bukú jésù olórí burúkú yẹn ó bú mi gan mo ti gbàdúrà pé ní agbára ọlọ́run àwọn ọmọ ẹ̀ máa kàgbákò ní agbára ọlọ́run ọba àdàbí tó bá gbé kò ń ṣe obìnrin ló tara ìdáyìí ló kù àwọn ọmọ ẹ̀ máa kàgbákò because nǹkan tó ń bú mi fún mo mo mo disturb nǹkan tó ń ṣe fún mi rárá ṣẹ́gun ògúngbè mọ̀ fún ọ̀rẹ́ pé àná àwọn tó súnmọ́ gbogbo wọn mọ̀ pé ìgbà tí mo wà pẹ̀lú ẹ̀ gbogbo bàbá ẹ̀ mo fi wà lóyà sí mi ò mọ̀jú kí n máa ṣiṣẹ́ lọ nígbà wọn mi kan máa kú mi pé òtẹ̀ ráyè tara ẹ̀ gan you always work wù mí kí ló ṣẹlẹ̀ mi ò ní time fúnra mi because àwọn mi ṣáà máa jẹun mi náà dẹ̀ máa jẹun máa leave mo máa leave now. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ kókó mi ò fẹ́ sọ̀rọ̀ láti join because i'm tired why ẹ̀ẹ́dẹ̀ jọ torí ọlọ́run ẹ̀ mọ̀ kó tí mò ń go through lábẹ́lẹ̀ ẹ̀ mọ̀ kó tí mò ń face every day why you guys should leave me alone ṣé dandan wà nù marriage ni dẹ́ni mi àti ẹ̀kọ́ àti wed ah marry akọ bímọ fúnra wa lásán ni ẹjọ́ kí ni ìyẹn fi ní kọ̀kọ́ ṣe. mo dẹ̀ wọ́n pé kí n lóyà sí fún ní ti ètò fún wa pẹ̀lú ẹ̀ ni mo fi lóyà ti ṣẹ́gun ó dẹ̀ wọ́n pé kẹ̀kọ́ tó ń fẹ́ fi san fún mi nìyẹn. mo dẹ̀ ok mi ò lè bẹ́ẹ̀ pretend because I love him so much ìgbà tí mo wà pẹ̀lú ẹ̀ mi ò lè bẹ́ẹ̀ pretend ṣẹ́gun ìgbà tí ó dẹ̀ síbẹ̀ wọ́n ti mú kó tó hurt mi kí ni yẹn ò lè kúrò nínú heart mi náà okay the only thing náà ni pé kálukú ra máa lọ jẹ́jẹ́ iṣẹ́ rògbò wù mí ni it is not easy ọmọ méjì kò easy now it is not easy ṣọwọ́ sukúrò ní kí n sọ̀rọ̀ àmọ́ ṣe máa jẹ́ mọ́ yẹn máa wọṣọ́ mọ́ yẹn máa live fine. kí ló wá ṣẹlẹ̀ you guys should stop all this ẹ jọ ẹni tí wọn bá ti fẹ́ gbèsè tí yẹ ò fẹ́ fojú sunkún ẹ̀ kó stop láti máa búlì mi àti mo dẹ̀ mọ̀ pé àwọn olórí àwọn olórí revans gidi òun òun ń ṣe nǹkan burúkú ẹ̀yin olórí burúkú náà lẹ́yìn always máa ń ṣe gbogbo nǹkan báyìí ẹ dẹ̀yìn lẹ́yìn mi tẹ́bàá fẹ́ kọ́ ló ń ba ayé yín jẹ tẹ́bàá kí òkú ọ̀run fìyà jẹ yín ẹ dẹ̀yìn lẹ́yìn you guys should leave me alone kí ló ṣẹlẹ̀. nǹkan nǹkan tí mi ò sọ tí mi ò ṣe and àwọn family yẹn náà dé mọ nǹkan tó ṣẹlẹ̀ they know how much mo ye try to nu family yìí àwọn family yẹn mú òṣègùn àdàbí ló kù àdàbí tó ẹ pé nǹkan tí mi àti ẹ fi separate tó ẹ pé kò ṣe wọn ló fà ló àdàbí ló kù because àwọn lẹ́sìn mo máa ń lè sọ fún ẹ pé ṣé o ṣe mí kí ló ṣe fún mi because mo rí pé hatred yẹn ti fẹ́ máa wá láàrin mi àtẹ and I call the patient kun okay kí ló ṣe fún mi why ti mo fẹ́ máa hate ẹ what happen now olóòṣe kọ̀ọ̀kan fún mi láì mọ̀ púwọ́ gọ́gọ́gọ́ ló ṣe kan lẹ́kọ̀ọ́ ẹ̀dá tó dọ̀bù wà láyẹ̀ sílẹ̀ kí ló dé ṣó fẹ́ pa mí ni kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ń pé my people, now the video night on a new watch finish so on a see what wetin happen for inside the video All right, my people, i go like to end the video for you. make una let me know what on una think for the comment section and if una never subscribe make una subscribe so dat una no go miss any latest gist way i dey upload una bye bye till i come on our Wednesday. bye guys see you guys in my next video bye guys